Yoruba Unit 26, Basic Dialogue, Dialogue for Learning. Sukuru. Sukuru. Nimi. Nimi. Sukuru Nimi. Sukuru Nimi. Ọmọ Sukuru Nimi. Ọmọ sùkúrù ni mí. Gbà gbà àsìkò àsìkò lásìkò lásìkò yẹn lásìkò yẹn lásìkò gbà yín lásìkò gbà yín lásìkò n kò ní gbà yín lásìkò n kò ní gbà yín lásìkò pè pè pè mí pè mí là ń pè mí là ń pè mí àlàó là ń pè mí àlàó là ń pè mí oníṣòwò oníṣòwò ni mí ni mí oníṣòwò ni mí oníṣòwò ni mí tí tí bá bá wá wá fún mi fún mi sọ fún mi sọ fún mi ẹ sọ fún mi ẹ sọ fún mi nǹkan ẹ sọ fún mi nǹkan ẹ sọ fún mi wá nǹkan ẹ sọ fún mi wá nǹkan ẹ sọ fún mi tẹ́ ẹ bá wá nǹkan ẹ sọ fún mi. tẹ́ ẹ bá ń wá nǹkan ẹ sọ fún mi